ìgbàgbọ́ ti ẹ̀rọ ọmọ bóyá wọn ní owó sí bọ́ńbọ̀n because àwọn kan wà tí wọn kì í lo bọ́ǹkì tó yẹ kó máa ń kó owó sínú kodó ìwọ̀n yẹn lè máa dáwó ìgbọ́ ìwọ́n tó mọ̀ wípé bí bá dá five hundred ní ṣọ́ọ̀ṣì ọlọ́run máa bùkún fún mi lọ́nà one million tó bá try nísìnyí ọlọ́run á dá grade yẹn ló ti ń gbọ́ yẹn kó owó ẹ̀ kó ṣe kókó sápò kó sì máa jẹun tó gbogbo àwọn olówó anybody ló lọ́dún sí báǹkì ńsì gbogbo anybody ló ní lára so ìbáṣe ìjọba wà lọ́wọ́ ẹ kò dání kó máa ra máa lò ó díẹ̀ díẹ̀ ẹ so ọlọ́run kà sẹ́kù fún wa o lẹ́yìn tí ẹ wá lọ ẹ tẹ bá wọlé orí ẹ máa rí àwọn àlejò láàrin wa àwọn àlejò wọ̀nyí kì í ṣe ti nàìjíríà níbí ẹ̀yin ti Instagram wọ́n ti dé bí aláàjì tó wà bí aláàjì tó wà bí ẹ rí pé yọ̀ǹgbọ ẹ̀ ni wọ́n mo ti sọ fún yín pé wọ́n kì í sarógbó <laughs> yọ̀ǹgbọ ẹ̀ àwọn ọ̀tẹ̀ àwọn àtòkìdá ló wà bí yes so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ máa bá mi kí aláàjì láti Sudan kí ni wọ́n pè é Sweden ọlọ́ọ̀bá ẹ̀kẹ́ kẹ̀kẹ́ yọ̀ aláàjì láti Sweden eh, ọ̀dà kọ̀ntì eh, ni wọn kì í ṣe tilẹ̀ yìí o eh, ẹ bá kí wọn kó wọn káàbọ̀ sá wọn kò sí olúwa olúwa sàmbàdàn ẹ kí wọn o. ẹ sọ pé praise the Lord hallelujah. àwọn ló máa ń supply àgbo fún gbogbo àgbáyé worldwide eh, amẹ́ríkà ni o london ni o everywhere all over the world àwọn ló máa ń fún mi lágbo tí mo fi ń tẹná àwọn obìnrin táwa máa ń kó kiri yẹn so ẹ bá fẹ́ kí wọ́n kọ́ kàbọ̀sá wa.